لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا لقد دخل علينا شهر مبارك شهر تصفد فيه مرض الشياطين شهر تسلسل فيه مرض الشياطين شهر لله سبحانه وتعالى في كل ليلة منه تتقى من النيران فنسأله سبحانه وتعالى أن يعتق رقابنا من النيران شهر يضاعف الله الحسنات في هذا الشهر المبارك أمتنا فليبادر كل واحد منا إلى المغفرة قال الله سبحانه وتسامى وسارعوا إلى مغفرة من ربكم وجنة لا بد من التسابق والتنافس إلى الخيرات فاستبقوا الخيرات ها هكذا أمرنا ربنا سبحانه وتعالى لكن لهذا الصيام أحكام خصة خصت به لا بد من تعلم هذه الأحكام فهذا النبي الكريم ما تركنا لا شيء فيه خير لنا إلا وقد أمرنا به وما تركنا على شيء فيه شر لنا إلا وقد حذرنا عنه صلوات ربي وسلامه عليه أمتنا لا بد من بداية الصوم مع رؤية الهلال لما جاء من حديث ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفضل رؤيته الحديث وكذلك لا بد من تعيين النية قبل طلوع الفجر جاء هذا موقوفا في بعض الرواية ومرفوعا في في قول مرفوعا في قول ومرفوعا في قول من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من لم يبيت الصيام قبل طلوع الفجر فلا صيام له أمتنا ربنا سبحانه وتعالى كلفنا بهذه الشعيرة العظيمة وبهذه العبادة العظيمة وقد أعلن على رؤوسنا أنه كذلك فعل بالأمم السابقة يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال لهم أربعة سؤال مسلمين هل ترى للإجراء قبل النبي صلى الله عليه وسلم ẹni tó bá jẹ́ àkàbà máa jẹ́ ẹ̀kú fún wa Allah bá ń tàbíkún kí ànábì wa bá ń tàbíkún ọlá rẹ̀ àti àwọn ará lẹ́mìí àti sàhábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nígbàgbé àlìjáàmà ẹ̀rí àmẹ́sì mò ń fi àgbọ̀n ẹ̀rú ti bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala jẹ́bù tí wọ́n ti bẹ̀rù rẹ̀ àlìjáfọ́lọ́ ẹja pọ̀nù ọlọ́run eléyìí náà ni àkọ́kọ́ ẹ̀bọ̀ àrídàfọ́ fẹ́mi àtẹ̀yìn oní àkọ́kọ́ àwọn tọ́lọ sáájú wa náà wípé ká pọ̀nù ká fi ìpáyà òun ìṣe gàgà láàrin àwa àti ìyá rẹ̀ abẹ nínú àjálù kẹsí rẹ̀ kọ́mọ̀tì àwọ̀ àmì ẹ̀rú tó fún ìyàwó nínú ẹ̀tì ọ̀kẹ́ ní kó jébì àtẹ̀yìn kọ́ wa dẹ́dà wípé Ramadan à ń garun wò báyìí ó súnmọ́ pẹ́kípẹ́kí ní júmọ́ ṣùgbọ́n láàrin júmọ́ kó tó di ìjẹta àmì àwọn àgbàlagbà wọ́n ọba kẹ́lọ̀ máa kò sì jọta àjítẹ́rò rìn àwọn èèyàn bọ́tálì kìámà àwọn ń bí ọ nínú ọ̀rà níkẹ̀ẹ́sì rẹ o nínú ẹjọ́ gbàwẹ̀ ìtọ́yọ̀nú sí olójáwà o nínú ẹni tó fi ti kò ń gẹ́ tí ó rí lẹ́lẹ́ ìtìrù kọ́dìrì tó fún gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jí olójáwà o lára àwọn tí ó jẹ́ iṣẹ́ olóore téèyàn kì í máa di àtúnbí sáàsọ fún wa kò sí ẹ̀sìn mí tọ́lọ̀ wọn gbà jù sáàmù lọ gbogbo tí ó wá rí wọ́n máa fi pín ẹ̀sìn yẹn tẹ́ ẹ bá rí pé ó dàbí ẹni pé ń dùn máa yàn èèyàn wọ́n ń wò fún nǹkan dáadáa ni ẹ̀yìn lẹ̀ ẹ̀ka ń pẹ̀ sí wọ́n jí máa lọ́ni o sáàbà kí wọ́n borí báyìí lónìí sísà ń parúgbà àwọn tó ti mọ̀ fẹ́ kà lẹ́yìn tí ẹ bá ti fi ẹni bọ́ndègé àwọn kan ó sọ̀rọ̀ àti pé irú gbóró òru sáàtù fẹ́dá bọ́ndègé báwo gbóró ìfẹ́dá tó bí àdúgbò ló tó ṣe bẹ́ẹ̀mì ànábì ṣe ṣàlàyé fún yín o tọ́lọ̀ rẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ yọ́ padà lé kàyáómi wà làdátù ọmọ bí ijọ́ ọ̀yà rẹ̀ tẹ́tẹ̀ bí tí ó ní lẹ́tẹ̀ rọrùn mà bẹ́ẹ̀ ni Ramadan man Ramadan iman wa hisaban gúfúra Ramadan takọ́dà Ramadan náà tá a bá gbà bọ́ bá ṣe ká gbà ìmánan ẹmọ ìwé mọ́ náà ní ti ìgbàgbọ́sọ́lọ̀ òun nínú tó láti sin òun ni àwẹ̀ wà jẹ́mọ́ social media ojú ìtakù ní fẹ́kù wa o ojú kíni ojú ìtakù àwọn àgbàlagbà dẹ̀ sọ wípé eku tó bá ti lójú òpó kìí ṣe rétá ojú òpó wa ní ìsìláàmù wa tàà bá wípé a lè lékún kọ̀sá burúkú tẹ̀ẹ̀bẹ̀ tá a bá ti tọ̀wọ̀ tá a bá ní pé méjìlè ní bẹ́ẹ̀ káti padà eku kí lọ wá ló burú takú ebi bí síìtì lọ́tẹ̀ ó lójú òkú ó níbi kí máa tọ̀ ẹja dé lórí ah, yìí sì pọ̀ ọ̀nà ní ti lórí ọ̀nà títí rìn tí wà lọ́ọ̀bá mú tí wà lọ́ọ̀bá ó sì kọ́ níbi ojú takú ìjọ náà lórí fún àwọn èèyàn tẹ́ ẹ bá gbọ́n táwọn èèyàn fi ẹnu wí ẹnìkan ni ẹ bá gbáwò orí ẹ̀bùn kí ló dé ó ní òní túnmọ̀ kankan kọjọ mẹ́sì kò ní ìrọ́bá sí ìbẹ̀rẹ̀ ẹ ń bá wù tọ́kànfẹ́ fíìlì pé bóò làwọn olùsíṣẹ́ mọ́ fíìlì ẹbí ọkàn lè gbá bí ẹyọ kan méjì kọ́kàn fíìlì ẹ̀yọ̀ tán nàgá tọ́lọ nǹkan sọ bẹ́ẹ̀ ẹ bá sọ bẹ́ẹ̀ pé ìrẹ̀mẹ̀ tí ń jáwò látọ̀dọ̀ lọ orí ẹ̀ta ọ̀tún jẹ̀mọ́ ẹjọ́ ń tọ̀ ọmọ àwùjọ èyí tó pè ní kọ́lọ̀ ojú ojú bá kọ́dọ̀ lọ́pàá ẹjọ́ tàbí sọ pé ẹ ń bá gbáwẹ̀ ìmọ̀ọ́nà káwọn èèyàn yẹ̀ ẹ̀wọ́ pé ẹ̀wọ́ tó ní ìmọ̀ọ́nà tàbí fi kún mo gbà pọ́lọ̀ lọ sọ pé kí n gbà orígun kẹta nínú orígun ẹ̀kọ́ ìsìlámù àwa ń fi lọ lẹ́yìn tó gbà pé ọlọ́run ló ní àfi òun lọ́nà tá gbà á sí ibi wọn láti dé bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá a ṣe wà ọ̀pọ̀pọ̀ ọba aláwo aná ti bẹ̀rẹ̀ sí bá wa gbáwẹ̀ àmọ́ ìpásọ̀ aná bá ní gbáwẹ̀ ẹni tó náà lé àjọ ọfẹ́ ralẹ̀

èyàn a máa jẹ tí ò ní ìbì ẹnu náà ni ọmọ sọ láwọn sọ pé ẹnu ọmọ mọ jẹ ní àná ìzán àwọn èèyàn tí ẹgbẹ́ ló sọ yìí kò sí ní tó fà á ju wípé kò sí tàwọ̀ṣẹ́ ẹgbà ń pariwo fún wa jẹmáà ta alálùsúnà ó ní gbogbo ẹni tó ní bánàbí ṣe ń ṣe ló ń ṣe fẹ́ máa ṣe kò sì sọ tán tí ó ṣe tán àwọn tí ó ń dàrú yìí

mo rọ̀ wá mo tún tún wa rọ̀ bá a ṣe ń gbọ́ dáadáa kan láàmà gbọ́ ìgbọ̀kúgbọ̀ ẹgbẹ̀rún kọ́dà àwọn tí ń rò wípé àánúbì ti sọ́kó tó lọ yóò ṣíkò á ń tàdé àlékùn lè mọ́mù kàmàtàdà lákàtà ìlà kò جاء في الكتب أحمد وفي سنن أبي داود من حديث ثوبان صلى الله عليه وسلم قلت له نقطة دي tí gbogbo ayé ó pèlè ní lórí ìsìláàmù ní bọ̀ fẹ́ gbà in tó sì fa ni wípé rule and regulation ẹ̀sẹ̀ ní ayé àti tó yọ́lọ̀ bá ní inú ìsìláàmù lọ wá ẹni tí ó ṣe ìsìláàmù mẹ́fò lẹ̀sìn àà ẹbẹ́ rí gbogbo àwọn jẹ́ mẹ́ládùgbò ètò òṣè ìsìláàmù ebi ogun ọjọ́ ń sáré kíyún orí jẹ́ náà wù ṣùgbẹ́ sù ti sáwọn mọ́kọ́nà èsù sáwọn mọ́kọ́nà àwọn náà káwàá sí dáadáa ìgbọ̀kúgbọ̀ ọ̀pọ̀ lásìkò yìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n fi ń tágẹ̀tì ìsìláàmù ni kọ́dà ẹlòmí ìtọ́sọ̀ fúgàmù tí wọ́n tẹ́ mùsùlùmí wọ́n sì kókò púpọ̀ wá bẹ̀ àwọn náà nìyẹn o aláàjì ewé ńlá akérèkòrò àṣìfásitì pé sọfà wípé lẹ́lẹ́tìlù kọ́dìrì ọdún yìí ó ní agbára nígbà tá a ṣe tètè dáwọn èèyàn ọ̀pọ̀ àti chẹ́ńjẹ o ṣùgbọ́n ọlọ́run ti bí ó tẹ̀sì ó dúró tí ó tẹ́ ẹ bá rẹ̀ tí ìṣòdodo ní ìsìláàmù wà lẹ́wọ̀n kéré ìsìláàmù àti pọ̀pọ̀ náà bẹ́ẹ̀ bá sì rí ẹni tí náwó sí ìsìláàmù wọ́n tó kéré ìsìláàmù òsì ṣubú ajẹ́pọ̀ ní nǹkan lọ́gbà nǹkan rẹ̀ mú jàmá ẹ̀yẹ máa bá ti lọ náà ní ti mùsùlùmí sọ ní àná alánà wọ́n tó ra tọ́ọ̀tì lákà lamẹ́ríkà àwọn tí wọ́n ń sọ pọ́n ní ń tan àwọn àwọn tí rọ́dà ní ẹ̀sì wọ́n ti ń ju wọ́n tó ń kàlùkú pé ẹmọ́sùn kò ń fẹ́ gojẹ́ ẹ̀sì kọmọ àjọ ọmọ ọmọ sí bá ti káàkì kọmọ ọgbọ ẹ̀rọ ṣe bí láti pàmílò sí tẹ́nà nù ibi àlọ́rì gbogbo ẹ̀ gbogbo ẹ ló tó lẹ̀ ẹ lọ gbà sílámù tó padà ó ọ̀wọ́n mọ́sáàjì ọ̀nsáwó lọ gbà sílámù tó padà ó ẹ̀ẹ́dájì ní ọ fún mi tí bá ti lù tọ́ bá ti dún òdí ọ̀dánù bọ́dá ìdídẹ́ntì òtọ́ sẹ́rí gbogbo kiri náà kèrèsè gbogbo yẹ̀yàn pè lọ́lọ́ ṣùgbọ́n lẹ́yìn kẹkẹ náà ni máa ọbọ̀sọ̀ ẹ̀tẹ́lẹ̀ tàbátá ní tí wọ́n rán wa nìyẹn

ṣùgbọ́n àjọ́gbẹ́ lọ́dọ̀ lọ́wọ́ kìí ṣe ìjọba ìjọlùbọ́ wọ́n jọ jẹmọ́ ẹgbẹ́ àṣẹ́ntánàbí ni a ṣe bẹ́ẹ̀yìn ò ṣe èyàn ọ́fẹ́sì kó ń ṣe wà láàmì òsìní tí ó bà mẹ́ nǹkan àkọ́kọ́ tẹ̀bù yìí tù níyà jẹmọ́ eléyìí mistake máa ń wá ń bẹ̀ ṣùgbọ́n mistake yẹn ọba tàbí bá ní fọ́ lọ́nà o táàbàgbáwẹ̀ agbọ́dọ̀ dàníyàn pàṣẹ gbogbo sẹ́nà ni ṣùgbọ́n tẹ̀bùyìtì sàmọ̀ pé tí alìfàjáde bá ti yọ ìbá àjẹ́tẹ̀jú kan tàbítẹ̀jú méjì àwẹ̀ ẹjọ́ ti bẹ̀rẹ̀ èèyàn wá gbọ́dọ̀ dàníyàwẹ̀ sáájú kálìfàjáde ò tó yọ àwọn ọmọ wa pín méjì lórí ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé láàárọ̀ kó tó rí pẹ́fẹ́jú rọ̀ yọ ká tó yọ ní ìsìn ní five forty five lápẹẹrẹ kámútà àdúgbò kàbáwọn five forty five èèyàn ọgbọ́rọ̀ dàníyàn ní five forty six ọgbọ́rọ̀ dàníyàn yẹn ní five forty four nítorí kiri tó pé five forty five bí six fifty six tí òòrùn ọwọ̀ lápẹẹrẹ odidi àwẹ̀ kanu èèyàn mọ̀ wá sí bá níjòójúmọ́ níjòójúmọ́ ọ̀rọ̀ kanu lọ́dọ̀ àwọn mímọ̀ كيلو رفع لما جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالوا سلمني النبي من لم يبيت الصيام قبل طلوع الفجر فلا صيام له ẹn tí ọ bá ti sàdáyẹrí ààwẹ̀ rẹ̀ kì ń gbà ṣáájú kálbàrájò tó yọ ọgbà àwẹ̀ o jẹmọ́ gbogbo ń tàn sọ níbi àwẹ̀ ọ̀ranyàn náà là ń sọ o níbi àwẹ̀ kí ni o àwẹ̀ ọ̀ranyàn ìdájú àwẹ̀ tí náà sílà yàtọ̀ sí

torí pé tí nǹkankan bá ṣe àwòyàn jọ sunday táwẹ̀ sunday bá bàjẹ́ mẹ́yàn lọ ọba ń gbà ti monday in tó kọlù táwẹ̀ sunday ti gbàjẹ́ mẹ́ lọ kọ̀kọlù monday ìdí àwẹ̀ sunday tó bàjẹ́ ìṣọ́bà ti monday jẹ́ wọ́n ni tó jẹ́ kọ́ bá so mẹ́ra wọn ni táwẹ̀ ká bá ti ìbàjẹ́ gbogbo àwẹ̀ nípa o sọba wá rí bá níbi àìbàjẹ́ àwẹ̀ a jẹ́ pé ìdàgbò ìbàdà kọ̀ọ̀kan yọ́ máa mú kọ̀ọ̀kan wá pẹ̀lá nìyàn rẹ̀ hmm. ọ̀rọ̀ kejì ní pé à ọlọ́run dàwà láàmù ẹ̀dàkùn ní àníyàn ẹ̀yọ kan ti gbé gbogbo ẹ̀ wọ́n níbò láti sọ wọ́n ní gbogbo òkùnkú kẹrẹ táǹsẹ̀ iná bóòdì rọ̀mọ̀dọ́ yìí àà ọlọ́run sáàjẹ̀ aláyé bó ti bá wọn ní mẹ́wàá oṣù dá ẹ̀fẹ́ ọ̀rọ̀ táàbù di kaṣúgbóde yìí kaṣútù dá pọ̀ lọ́wọ́ ọ̀sán kò sí àdúrà pọ́lọ̀ ń jẹ́kẹ́ ní láyé òṣù lábàgbà a jẹ́ pé gbogbo wa bá a ti fẹ́ lánìyàn láti ilẹ̀ náà ó ti gbé gbogbo rẹ̀ ó ti kíyà èyí tẹ́mi fi ń sin lọ́hùn ìlọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kò ní ìdí àdánìyàn lójoojúmọ́ èyí tá a tó sọ tá a tó ń fi àtàríṣẹ́ kankan yìí alhamdulillah kí ló wá fàtàníyàn fi lágbára báwọn jẹ́mọ́ àníyàn ní ma ń dùwé tẹ́kọ̀ ọ̀kan ẹnìkan ó dúó bá ṣe ma ń dúó lórí ìrùn ó ti báyìí ó tó rùkú ó tó ìdíkwàrà wọ́n ní bí ọ̀sọ́ à bí ọ̀sẹ̀ wọ́n fọ́nà exercise tó lára rọ̀ nù ẹgbọ́n sọ́sọ́ ó ti pèrún wá ní kí n kọ́kọ́ yẹn náà sí lánàá tí ìkẹ́

tí máa fò tán máa bọ́ sọ́dọ̀ àwọn ọlọ́kadà mọ̀ ń dáni yàn sọ́dọ̀ rẹ̀ pé mọ́sálásí mọ̀ ń lọ kápẹ́ bá lọ bá rí mi àbàtúmọ̀ kò rí ṣe náà because mo kọ bí ṣe ń tò báhùn bí ṣe ń tò báhùn tó bá rẹ́lò mìíràn fẹ́ kí àkí wọ́n tó ní mùsùlùmí lò ní lọ́wọ́ tẹ́lájẹ́ ó ti dà níyànú wo ìsọ́rọ̀ mọ̀tẹ́bà ti ń lọ yọ́ mọ̀ lọ́nà sí àníyàn ti wà lára wa a mọ̀ bí a ń lọ Ah, ẹ̀dẹ́kùn jẹ́ sáré ìjà tí wọn agbẹ́lẹ́lá ah, mọ́sùkì náà mọ̀lọ́pọ̀ ẹ̀yìn kí ẹjẹ́ sáré báyìí àìgbé ẹrù rẹ̀ gbogbo táǹsẹ̀ náà kò fi nǹkan kẹsà níyàn wa ibi àlọ́ náà lọ agbé sáàrì kalẹ̀ sáré kù sáà ó tẹ́lẹ̀ ọ́ ẹ wọ́n ti kó àwọn ará ìsìn ẹdẹ wọ́n máa fáwọn aláwẹ̀ ah. àbí kí wọ́n máa kọ́ lọ́kọ́ra ní kò fèsì wọ́n ní ó lóun ti dàníyàn fóun ọkẹwà kọjá ọpọlọ wa yìí ń sọ téèyàn bá ronú ronú ronú ronú wọ́n dájọ́ kó ronú ọkàkẹ́ ibóde nínú ah! tèmi rẹ̀ ti wà láì kí ọlọ́run tó fi sọ̀rọ̀ àwọn kan tí wọ́n ta wọn ọ̀mà ẹlòmíì tí ẹ̀ ta kò lè sọ ò pé ta ọlọ́run tó ń kẹ ṣé bọ́ ọ sọ ẹnu kan ló ti fi sọ orí ta náà ni ìmọ̀ pọ̀ ọlọ́run mọ́ akó ọ̀rọ̀ àníyàn nù bó tún pé gbogbo apáta láti dàníyàn tí ó ní ìdí ariwo tí ó sì ní ìdí wàhálà ìyẹ́bẹ̀ ṣùgbọ́n tó bá jí àwẹ̀ náà sílà àní múṣkílà èyàn máa dàníyàn àwẹ̀ náà sílà bí ó tẹ́jẹ́ gbọ́ ni òrùn wọlé pẹ̀lú mọ́jàmù kọ́mọ̀ ti gẹ̀gẹ̀kan kò ìjẹ́ látàárọ̀ kí lẹ̀rí wà jẹ́ àpàáyì min hadith ummi mumini aisha ta rọ́bí allahu dára rọ́ wa ní àwọn aisha ní àdúgbà máa jáde nígbà mi tí ó dé padà ẹ̀yìn alẹ́ sílá wà lé ní àkòsí nǹkan kí sí ìjẹ́ náà látàárọ̀ kí mo á lè jẹ́ àkòsí ìjẹ́ rí jẹ́ o àgbọ́n ìdán fánà sọ imun ọ̀dá mo ti ń bá wẹ̀ lọ ìmí àmọ́sẹ̀ lọ́sàn nana a jẹ́ wípé ààwẹ̀ tọ̀rọ̀ ìyàn ní di ìsàlàyé ilẹ̀ ààwẹ̀ tí mẹ́ọ́tílà ó sọ́rọ̀ sọ wípé ẹni tí bá ń gbàwẹ̀ ìwòjú rí ọlọ́run àmírù nọ́fì ní òun náà lolùdarí ara rẹ̀ tọ́báwù ó lè já tọ́báwù ó lè bẹ̀rẹ̀ ńgbàtọ̀ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú pé kèèkì ìjẹ kankan ìbéèrè wá wá kò sí nǹkan lé tòótọ́ ọlọ ọbọ̀ ọba lẹ́yìn alàsárí ṣe àníyànkan tá jẹ́ kò sí nǹkan ìkùnlẹ̀ jẹ́ di di ọjọ́ kan lẹ̀sẹ̀ tí ó gbà ní àbí bí ó ti min hínì ìyá kìí yuthab ṣé bí ó ti bẹ̀rẹ̀ àníyàn fọ́ọ̀tọ̀ bẹ̀rẹ̀ àníyàn wọ bàkàkùn bá bí wákàtí mẹ́ta àti gangan ṣe ni ládá tí ó nì àwọn apá kan àfáà sọ pé no òdìdí ọjọ́ náà ni ládá tí ó nì lè ánàwó aṣọ́hùn ìbáàdà tó ń látàtàjáza òdìdí ìbáàdà ni èèyàn gbáwọ ẹjọ́ kan òdìdí ìbáàdà ni kò ìgé òdìdí ládá náà ni ọgbà ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ kejì ni pé no ibi ó ti ṣe ìṣáwù níyà ibẹ̀ náà wọ́n ti máa bá kọ ládáwẹ̀ rẹ̀ ó ní mo sì fi ń sin náà ibi ọba ti jẹ́ àníyàn nítorí kíni ẹni tí ọlọ́run lọ́sí ọ̀fà tààlá ní ìsọfà pé innamal a'malu binniyat gbogbo tẹ́ pátá àníyàn lẹ́ẹ̀sì máa gbàládá mẹ́ inú òṣìmọ̀ ìjàmẹ́ ìpẹ́tọ̀lọ́run àti kéèsẹ̀tọ̀lọ́run in tó ká kú bá ti iná náà ni ó rí nígbà tí lọ níye eléyìí ìlọ pàtó jẹ́ pé tẹ́ẹ̀gbẹ́ bá mùsùlùmí ṣe wáyé àmùsí àrónú rẹ̀ ni torí pé kò sínú tí ọlọ́wọ̀ fìtàrẹ́ ò bá wa àjẹlẹ́dẹ̀ àjẹkà ṣé tílẹ̀ bá wá sí lónìí ṣé nù wé iṣẹ́ rẹ̀ wa wọ́n kọ́lọ̀ kò jẹlẹ́dẹ̀ wọ́n kọ́lọ̀ kò mutí láà torí pé ìsìláàmù tí a ti wà lára wa awó tí ẹ̀rónú rẹ̀ ẹni tí a ń bá ẹ sàdẹ̀wò fún tọ́ bá kọ̀ ọ́ lẹ̀ padà òní ó dì ládá fún bọ̀sìn ìwà gbogbo oje ogun èmi ìṣubúlẹ̀ mi o ẹ̀ẹ́ o ṣẹ́ẹ̀kì ẹ̀wọ́n dà padà ẹ̀dà padà ọlọ́wọ́ ṣe lọ́nà mi àdánwò ti dé ṣùgbọ́n in tá mà ní tí ò sí lọ́pọlọ wa tí ẹ̀bá ṣe pàrùn sọ́rọ̀ ní ìta ọlọ́mọdánwò bá wa pé á ah, wọ́n mọ̀ tí ìmú tí lónìí ìrọ̀hùn ìyẹn bẹ́ ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n bá ń ṣe àwọn mímọ̀ pín ààrẹ jìlẹ́jì mọ́rọ̀dùn yúrjà àbúrò ààrẹ tí èèyàn bá kò tọ́ bá dé ma ń lọ bí àsòdá àmìyàsí orí fífọ́ fẹ́rẹ́fẹ́ ẹ̀ẹ̀sùn dáadáa ní láàrín bí wákàtí ìrọ̀dá ásùn ìfẹ́ yọ́ lọ ọba lè pọn lọ ọba fi jáwẹ̀ rẹ̀ yọ gbà àwẹ̀ ń padà ṣùgbọ́n ààrẹ kejìlá látọ̀ jẹ́ pé ó ti mú ẹni tó mú ṣùgbọ́n ààrẹ yìí tí a kàlàyé fún níbi tí a ti ń bá tọ́jú rẹ̀ wípé kìí sábà lọ́bọ̀rọ̀ kìí sí gíní o kìí sábà lọ́bọ̀rọ̀ ó sì kọ̀rọ̀ mọ́mọ̀ jẹun láàrin dákàtí mìíràn síra wọn ojú rẹ̀ máa pọ̀ yóò àbíkẹ́yìn ò ní short of blood ìran ààrẹ kan náà ni kí ẹ̀jẹ̀ ọ̀kẹ́sà máa dínkù lára èèyàn ó sì ní kírókọ rẹ̀ tí ń lò blood mọ́ra wọn ààrẹ ìsá wá di bára púpọ̀ irú ẹni tó bá pinlẹ̀ jáwẹ̀ sọ́jà di ọjọ́ mi ìtì ọgbà ni mi ìtì ọgbà wọ́n ní ká mú báwọn ẹ̀pá láàrẹ̀ ti pé méjì ààrẹ tó yẹ pé ó dé ọlọ ni ààrẹ tó dé tí ọlọ ká mú ààrẹ tó dé tí ọlọ àti òun àti àlè hárọ́mù hárọ́mù lógbó ògbó ẹ ń bá ti dàgbà débi pé ara rẹ̀ ò gbé ebi mọ́ òun àti aláàrẹ̀ tí ọ̀lọ́ mọ́ àwọn mímọ̀ ní wọ́n ti ìdájọ́ wọ́n jẹ́ ọkàn kan náà bí àwẹ̀ kí wọ́n máa di ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàánú wa o kúrò àti kàṣẹ rẹ o èèyàn lè jọ́dọ̀ tí ó sì máa bọ́ọ̀yàn tí ò lè gbàwẹ̀ àmójì náà ni jẹ́bi ìtarúgbó arúgbó yọ́ máa bọ́ọ̀yàn irú ẹni tó ń sàárẹ̀ àfẹ́ ma éjì ẹ̀ ọmọ ẹgbẹ́ ni o lọ́sà ti jẹ́ wípó ti bàlágà tí rọ̀bọ̀dọ́n jẹ́ rẹ̀ lọ́rùn rẹ̀ ọkùnlẹ́jọ́ obìnrin o òun náà máa bọ́ọ̀yàn gbogbo aláàárẹ̀ tó sí ọ̀lọ́jọ́ pé báyìí ni ó tó lọ tó tó sinmi sáàrẹ́ òsì tí lọ́rùn rẹ̀ tí ò sì lè gba àwọn ìyọ́ ọmọ bọ́yàn ìbéèrè wá wá ká tó sọ bí ó ti bọ́yàn ó sì rẹ̀ bí rọmọdọ́ bí méjìlá báwọn nínú fífi ọba dẹ́dà ẹnìkan ní à kí lẹ wọ́n lò ti fi orí kan ní à ewé kan báyìí wá ń bẹ iye ọdún tó lọ náà ní kọ́ máa gbàwẹ̀ padà gbogbo wọn tó ti fi bọ́ọ̀yàn náà kò sí ẹ̀kẹ́ tí ó dà padà mẹ́ ààrẹ ta ní èèyàn lọ ń bẹ èpí ọlọ ó tó ti padà dábára ní kọ́ máa gbàwẹ̀ ẹ̀zọ́ ọlọ òun àtàrúgbó gbogbo àwọn tá náà wọ́n máa bọ́ a sọ àmbọ̀ ìlú ọ̀kì náà kọ́rẹ̀ lórí àmá pẹ̀lú oúnjẹ ẹ̀mẹ́ta ojúmọ́ kápẹ́lú Ramadan gan wọ́n pìnlẹ̀ dá oúnjẹ ìpadà tí lè jí ìṣẹ́ tọ́lá ní Ramadan oúnjẹ méjìlá ń jẹ ìkan ụdị wọ́n wọ́n lè gbé sáàrì tọba wọ́n wọ́n lè gbé tó bá wù wọ́n wọ́n lè gbé sọ́sàn fún aláìní táwẹ̀ òtò wájẹ̀ lọ́rùn tí ẹ̀ ṣẹ́wọ̀n bàbá wọ́n jọun èyí tí ó pè ní ìsìlámù fún wọn ṣe o wà nílẹ̀ bàbá ní ṣe ẹ́ẹ̀rì wọn mú tuntun ìyàwó wọn àgbàgbà ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń san àwẹ̀ lára bí ẹgbọ́ bá jẹ́ bí ọ̀dọ̀ tí wọ́n jùlọ tí èkí lò lọ kò sí tẹ́jọ́ máa dáná fún wọn bá gbé sáré fún lágbájá

kí wọ́n gbé fún ẹntà pè ní kí ni o aláìní jẹ̀mọ́ kí la fi ń rètí aláìní torí pé ọ̀pọ̀lọpọ̀ wa á kúra wa sí wà látọ̀pọ̀ lórí aláìní Ṣe ẹ mọ̀ pé aláìní a máa nílé lórí aláìní ga máa wọkọ̀ ó pọ́ntìrìtì ni èyí tọ́ bá ti kángun sẹ́yìn tọ́kẹ́gun sẹ́ni aláìní tọ̀dọ̀ tí náà nù lẹ́ntẹ́ mẹ́ pé Ramadan pọ̀ ní tẹ́bọ́lọ́wọ́ rẹ̀ wọ́n kéèmù èèyàn kọ́lẹ̀ alájáde jílẹ̀ pé kọ́ lè e. ìwọ́ sí wà ní òdìrẹ́ lọ́wọ́ báyìí ṣé wọ́n ń bulé jẹ ni náà èèyàn lè gbọ́kọ̀ sọ́rọ̀ àti tìmìlọ̀ ọmọ dárí ṣe pé ìṣùkútàwò sí sọ́kọ́ wọ́n ṣẹ̀ mọ̀já rẹ̀ lánàá ọjà kíni ọjà 10 billion ẹ̀sìn wo làwọn àfọlọ́pàá sọ wípé ẹ̀sìn máa wè mọ́ ọlọ́run bá sí ẹran gbà mí ekìrí kẹrẹ ní ọ́n pè bá ti ẹran a máa jẹ

mẹ́ta ni òkú bètè ni ẹ̀sìn ọlọ́dúndàpọ̀ mẹ́jì a ṣe Islamu wọná ní pẹ́ o kìí ṣe ìsìláàmù ní ó ti tí è wọná ṣùgbọ́n ìsìláàmù ló wọ́n máa pè é nǹkan mí ní ṣe ẹmbá ti ṣe ìsìláàmù yóò rò jù ní ọlọ́ àdéhùn ní ọbádẹ́ ṣe ṣe kí ni o kìí yà àdéhùn àwọn mọ̀ ká gbé oúnjẹ tútù fún tí wọ́n tẹ̀tẹ̀ sí fún ẹ̀ àwọn ọmọ nìyẹn bá mú eléyìí irú oúnjẹ tó bá mú in tí bá máa jí ó pé kó fi kún o agolo ráìsì méjì ló gbé fún yàn lọ́bá tó pẹ̀ ìdà ah, ah. ẹni ẹ̀ abúṣákírọ̀ gáàsì nǹkan mọ́jẹ̀ mírú jẹ́ o olùsè ní òrùsá ó ní agbóúnjẹ fún ọ̀sẹ̀ láìsè tó ń jẹ ni rọ́ o lẹ́jọ́ tó gáàsì fúnẹ̀rẹ̀ ra owó gáàsì látọ́pọ̀dá ṣàkírọ̀ fún kọba wà jí náà bẹ̀rẹ̀ fún kọ̀dá sí òjò lójú kọ́ máa jẹ ráìsì funfun òpin ọ sáàrùn bí ìrìnkẹ́ jẹ́ ní ìrọ́ èyí ó ṣètò àtà ó ti ṣètò àtà ó ti gáàsì lọ́wọ́ tó pẹ́yìndà àbúṣàkírọ̀ kú ti ẹ̀ṣẹ́ jabọ́ sí ẹ̀rọ iná ìlàfí ń pariwo gbogbo wa máa ń fà tọ́rọ̀ sọ ìmọ̀ ẹni ọba sí aláwẹ̀ kan lẹ́nu o náà ó ní irú ládátaláwẹ̀ nìké ṣe tábùrù tẹ́ǹkù ápò ah o tó kùtà ní tó bá jẹun tẹ́ tí ó wùrí pé o tó kùtà rí ọmọ tí sínú

àwọn aláwẹ̀ náà sì tẹ̀ mẹ́jọ mẹ́ sábúrù kan ma ṣe dédé kó sí alẹ́nu bí ẹni tó gbóúnjẹ fún yàn kọ̀díjàn ọwọ́ rántí àwa wà ní ọwọ́ rọ̀ọ̀sẹ̀ wọ́n ti sábúrù lémi lọ́wọ́ ẹlòmí àmọ́ ẹ̀kẹ̀fọ́ kájà ẹ̀kẹ̀lá ẹ̀ẹ́bí káàkì sàtẹ́ náà ní kẹ́rin bí ó ṣe ní ọlọ́bá fún òkè ní ìṣàtò aláàbìnlá wọ́n ti sinú láti inú nǹkan ìkẹ́ wíkọ́ o bẹ́ẹ̀ náà náà ni ọ̀rọ̀ olóúnjẹ iná so ìyẹ́ kí ààrẹ àwọn aláwọ̀ àgbàlagbà yìí níbo ni wọ́n ti rówó àgbàlagbà tó bá ló inú owó rẹ̀ náà ni ẹni tí ó bá àwọn ọmọ ni àwọn bọ̀ ṣé wọ́n lè yọ ìmọ̀ bọ́ọ̀lì ṣáájú káwé ò tó dé fún bẹ̀rù ọlọ́run ni o náà kù láwẹ̀ àwẹ̀ wá fún ìjọ márùn-ún ni ti fún bàbá wọ́n sí aláìní kan wọ́n ti sí five thousand níjókòó ẹ̀kan seven one fifty fifty six thousand ọ̀nà mẹ́ta tí a lè san mọ̀kọ̀dámàn láà nítorí pé in tí ó mú nǹkan dọ̀rọ̀ yàn lọ́rùn wọn kèétí ìṣẹ̀lẹ̀ kódà ẹ ń bá jọ́gbọ̀lagbà tí ò tí ìṣe torí pé alẹ́sìnkùn mani ojú ìjìlá ní àwọn apá kan àfá àléyàn lè máa ṣe ń jẹ ojúmọ́ yútu ìmú ó lè máa ṣe bá lójoojúmọ́ lójoojúmọ́ ó sì lè máa ṣe Ramadan tí Ramadan bá lọ tí ó kú aláìní táàtì ìjọ níjókòó ẹ̀kan tani máa ṣe náà sọ̀hábà arísùn Malik rọ́bì alọ́tàràdọ̀ nígbà tó di wípé ogbóde tí ó sì agbára àti gbà àwẹ̀ yóò aláìní ìjọ Ramadan bá ìní ó sí kíni ní ọ̀bọ̀ wọn ṣùgbọ́n ká gbogbo ẹ̀ lọ ẹ máa kíyèsí ẹ̀sìn àtẹntí ń bá wá sọ̀rọ̀ ẹ̀sìn ní ìsìn gbogbo ẹn tí ó máa bá ní sọ̀rọ̀ ẹ̀sìn tí ó bá jẹ́ wípé tó lékè ní ìsẹ̀mí rẹ̀ òun ni ebi bẹ́ẹ̀ náà ni tí ó sọ fún wa ó tẹ jẹ́dà kejì tó àfá àti o àtẹ̀lé à sí nǹkan ara nìyàn lẹ́nìkan bá ní à àfá ẹ̀dàkùnrin wa àwọn ọmọ mi wọ́n ti ṣètò 150,000 fún mi wọ́n ní àwọ̀ ẹjọ́ kan five thousand naira èmi wá ń wò pé rọmọdọ́nà ló kú bí ogúnjọ́ ní ìsìn ṣé kọ́mọ̀sì tó bá ní lọ ṣé èèyàn lè ti máa bọ́ yàn rẹ̀ láti ìsìn náà àfáàní èrè lẹ́pọ̀ wọ́n ní one fifty thousand kọ́dà káàṣì ni olùlọ́wọ́ wọn ẹni tí ò ní jẹ́ ọ̀jẹ̀ yóò ní wọ́n kó wa sùúrù tiẹ̀ náà kéré ṣùgbọ́n ọba adẹ́dà ń sọ ń kálukú lọ́wọ́ ń jẹ̀máà àìyọ sáájú kásìkò yóò tó tó ó di àtẹ́jú ti àníyàn àtẹ́jú ti àwọn àgbàlagbà láti ìṣẹ́ tó bá wù wọn ẹlòmí lè ṣe sùúrù àgbàlagbà àtàláàrẹ̀ wọ́n lè ṣe sùúrù kò dẹ́yìn ààwẹ̀ wọ́n sì lè máa bọ́ọ̀yàn báyìí báyìí ṣùgbọ́n wọn mímọ̀ ní tí ó bá lè máa sínú nǹkan yẹn ọ ń jọra wọn ṣùgbọ́n ìdàjọ́ wọn yàtọ̀ alìjù náà ọlọ́nsọ́mẹ́ o kí ọpọlọ èèyàn yẹ wálé ìjìmáwó àti kéèyàn ọ̀dákú wọ̀nàwó àtòrún mẹ́tẹ̀ẹ̀ta ìdàjọ́ wọn yàtọ̀ mọ̀ntàtà àrọ̀ ẹni ọba jẹ́ sàárìtàn fàjúnà àlẹ́ lọ́nà bọ́pọ̀lọ́ ṣe ẹ̀ ní ọmọ lórí lọ́rùn nígbọ̀ pẹ́ ní ọba lọ pùmọ́ mọ̀ wà mọ́mù máa ń ka nǹkan fún tójú ọkọ̀ ọlọ́run lára ẹ̀bá tẹ̀ lọ́bá sùn lọ ó jẹ sàárì tán náà nìkan orí òpè náà lè ni kó ti ẹ̀mọ́ sùn gan wọ́n ka gbọ́ nǹkan fún sí ṣùgbọ́n kò sí wọ́n àwọn ọmọ ṣùgbọ́n ínsàlì sọ kò sí mú nǹkankan kọjẹ́ nǹkankan orí bá náà lọ wà títí títí tí bí a ṣe ń pẹ̀rù mọ́ gírí tó ń kálukú sínú lára ẹ̀bá sílẹ̀ sóńtọ̀ ọgbà àwọ̀ ẹjọ́ ń padà àbí ò ní ìgbà padà jẹ̀máà kò ní ìgbà ẹjọ́ ń padà kò sì ní ìbọ́ ọ̀yàn fún لأنه ليس أهلا للصوم سقط عن الوجوب nítorí pé lára ń tí àwẹ̀ tí ma ń jọ̀rọ̀ yàn fún ni oríkílàkáyè yóò pé bẹ̀. eléyìí kèé ṣe mọ̀kọ́tọ̀b bìnrin ìbádà láti kò kèé ṣe ń tọ́lọ̀ wọn bá ń dojú pé mọ́pàá náà láti gbàwẹ̀ ẹ lọ bàbá kan ni wọ́n ló ní máa pọ̀ ìmọ̀ ìpọ̀ níbi ẹ̀sẹ̀ ròyìn rẹ̀ labábá wọn ní ẹ̀jẹ̀ pọ̀pọ̀ gbígbóná lọ́sàáwẹ̀ pàpàtí ẹ̀dà abẹ́rẹ́bẹ̀ ilé ó ní àwọn àrìn kan láàrin tọ́lọ̀m ti gbà fún abáyìn ẹn tí ó bàdé ẹ̀rí ròrìn yẹn náà ọlọ́run igbá fún ẹn tọ́lọ̀ wá fẹ́sì rán kò ní tọ́ tí ń ṣe wọlé lọ́sàáwẹ̀ ó nígbà tó wò rírùn ìtàwọn rìn ṣẹ́gbọ́ tàbí bàbá ṣùgbọ́n pẹ̀lú ìtẹ́rin àti ogun tẹ́rin ó súnmọ́ pọ́pọ̀lọ yí ti yẹ àà ọláwọn ará lẹ́nà máa kàkàn àníbá jìnàmà torí wọn ọ̀rọ̀ wèrè láwẹ̀ bàbá gbà kórí àwọn ti dàrú ẹ̀tìyàn lẹ wèrè kọ́lá àbá àjọ jẹ́ sàrìtà kọ́mọ̀ jẹ́ nkankan kọ́lá kọ̀wọ́ lórí ìjókò kọ́lá kọ̀ lóhun ti àdìkárù ṣùgbọ́n àmọ̀ pé orí rò pé tẹ́ ẹ̀dì magribi kò sí ìyàrù rẹ̀ mẹ́ ìlà ìbá àwà ajẹ́ pẹ́wèrè náà ni ọkọ̀ lùyàn bó ṣe jẹta àrìtàn ọwọ́ ají ọkàsùnrán bẹ́ẹ̀ ọwọ́ ají náà ní ìsinú kò ní ìgbà àwọ̀ ẹjọ́ ń padà kò sì ní bọ́yàn gẹ́gbó ti jẹ́ pé àwọn tèntẹ́rìn káàkiri títí náà kọ̀sáwò sẹ́sẹ̀ lọ́rùn ẹni tó ẹlẹ́ẹ̀kejì alìyẹ̀kẹ̀máà èèyàn jẹ́ sàárì tàn lọ́bá dákú pọ̀tọ́rọ̀ tó sí ẹ̀tẹ́ẹ̀lẹ̀ inmi dídákú náà nìkan kò sí wọ́n bá bẹ́ẹ̀ olóko lóko olódò lódò àwọn títí wọ́n ìpà ilá wọ́n pè ásìrì wọ́n pè mọ́gírì tàbí naam àwẹ̀ rẹ̀ ààlẹ́ ìkọ̀dọ̀ tí yóò sàwẹ́ padà bí òrìta padà naam yóò sàwẹ́ padà nítorí wípé nǹkan kan ọ̀sọ́pọlọ rẹ̀ tọ́jọ mọ́ ti wèrè ó dákú ni ọpọlọ ni ó yìí tó padà sí kíni ó tó padà sí tẹ́ padà ẹnì kẹta ọdákú tó fi lágbára ẹni tó dákú láti gbà tí láìlàlà bó sì tẹ́sà àrìtán ọdákú ọwá jí padà lẹ́yìn ìgbà tí wọ́n pe láìlàlà tí wọ́n pe magribi ah, kò ní dáwẹ̀ para àwẹ̀ rẹ̀ dáa nítorí pé làkáyè rẹ̀ òpó mẹ́ kò sì jẹ́ nǹkankan ọkà dákú ni yàtọ̀ tí wọ́n bẹ̀ bẹ̀rẹ̀ o tí ó fi clear sí wa wípọ́ láwẹ̀ ẹni yẹn pé làkáyè rẹ̀ ọlọ ẹni yẹn tó bá jẹ́ wípé bó ṣe jẹ́ sàárì tán kí wọ́n tó pè àtọ́tùmínà náà ọ̀bàdàkú lẹ́yìn ìgbà tí alfajari wa wọlé tán oh rẹ̀ yóò kírun padà torí pé àsìkò oorun sì ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn bọ̀ tọ́bọ́ wá sùn láti ìgbà tí ó ti dákun ó sùn kò kí ẹ̀ẹ̀ẹ̀ kí lórúkọ rẹ̀ kò kí fajiru kò kí àìlà kò kí áfírí ọwọ́ ají magribi gbogbo àwọn àrùn yẹn tí yóò sọ padà bí ò ní sọ padà yóò da padà nítorí wípé làákàyè ti ọ̀yẹ̀ ẹn tí ó sì ń palátẹ̀ ẹ̀tẹ̀lé ọkàn tí tó sí so ìdán ibi láti dó ní júmà ilé fàdí júmà ti lọ látìsíwájú níbi àwọn ìdájọ́ ààwẹ̀ kọmọdé àkọjọ ọ̀pọ̀ gbà ní ìbádà fún wa ẹ̀mí wa ti rí ìbẹ̀rẹ̀ oṣù kọjọ ó jẹ́ kí ẹ̀mí ó rí ìparí rẹ̀ nínú àwọn tí wọ́n bọ̀ fún lọ́nà wọn ó jẹ́ àwọn àbẹ̀wọ̀n nínú àwọn tí wọ́n kú ònú ẹ̀sẹ̀ wọn tí wọ́n padà sí gẹ́gẹ́ bí ọjọ́ tí ìyàwó ti tẹ̀lé padà sọ́sà sọ́ádì bẹ̀ sọ́ádì àtòbí kò ní ẹ̀sẹ̀ wa sọ́wádì ẹni tí ọ̀lẹ̀ tẹ́lọ̀ rọ́mà bákan náà rọ̀mọ́dọ́ yìí májì ọdí àgbà ma بلغنا رمضان نسأله سبحانه وتعالى يوفقنا بالإسلام والقيام لله يرضي عنا وهو على ذلك قدير أحمده وأمجده وأعظمه وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهرت من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا نصلي وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله واحكموا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام وقد وفقنا الرحمن سبحانه وتعالى برؤية هلال رمضان وقد بدأنا القيام بأمر من سلطان هذه الدولة فنسأل الله سبحانه وتعالى أن يوفقنا بصيام هذا الشهر وبقيامه إيمانا واحتسابا أمتنا لا بد من تبييت نية لمن أراد صوم الفرض جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرضاها وقد انقسم للعلم في هذه المسألة على قولين فالقول الأول أنه لا بد من تبييت النية لكل يوم على عدة فإنه عبادة مستقلة لذلك إذا فسد صوم يوم لا يسبب فساد صوم يوم آخر ولا بد من تجديد هذه النية لكل ليلة والقول الثاني أن النية الأولى تكفي لجميع هذه الأيام لأن, لأن لأنه شهر كامل لكن ما جاء من حديث المؤمنين أن من لم يجد الصيام قبل الفجر فلا صيام له إنما هذا في صوم الفرض أما النفل فللإنسان أن ينشئ النية من أي وقت شاء إذا لم يأكل ما يفكره قبل ذلك الوقت جاء هذا كلام من حديث المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها في شمس صلى إذا دخل عليهم فسأل عن شيء قالوا ما عندنا شيء فقال إذا فأنا صائم الحديث أمة الإسلام فكل مريض لا يجابر مرضه مع الهرم فحكمهما سواء فإنهما يطعمان مسكينا عن كل يوم أما المريض الذي يرجى برء مرضه فإن هذا إن أفطر في أيام رمضان فإنه يقضيه في أيام أخر لقول الله تعالى أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر بارك الله لكم في القرآن والسنة ونفع الله وإياكم بما فيهما من نفسك العجيم فأقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الصفا عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام واعلموا أن من جن عليه بعد أن تسحر ثم لم يستيقظ إلا بعد آذان صلاة المغرب فإنه ليس له ليس عليه قضاء ذلك ذلك اليوم ولا إكراما ذلك اليوم لأنه ليس أهلا لهذه العبادة في هذه الساعات أما من أغمي عليه فإن صومه صحيح كذلك لو أفاق أثناء الصلاة فعليه أن يصلي أما من نام عن الصلاة ونام بعد أن تسحر لا بد له أن يقضي ما عليه من من الصلوات وكذلك صومه صحيح هكذا بين أهل العلم هذه المسألة بل بيد أنهم بيد أن لهم اختلافا يسيرا في هذه الأقوال ولكن أميل إلى ما هو أقرب إلى الصواب من أقوالهم فنسأل الله الرحمن أن يوفقنا بصيام هذا الشهر أيضا وأن يوفقنا بقيامه وهو على ذلك قدير وبدع كبير ونسأل الله تعالى يجعل المتقايم من النيران قبل أن ينتهي هذا الشهر المبارك وأن يعيده علينا بالخيرات والبركات والصلوات وهو على ذلك قدير وفي الإجابة كبير ونسأل الله أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عداك دين اللهم ربنا انت حمل بارك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر جنة بذلك حقا في سائل العوضان اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه اوليائك ولا اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ريائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا ارحم الراحمين ويا اجود الاجرين ربنا اجعلنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله واعلم ان ربكم سبحانه وتعالى امركم بامري فلا في نفسي وسلنا بملائكته وسلم بكم قال الله سبحانه وتعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائم في مبلغ الثابته من نسي الصلاة علي وفي طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Thank you. رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا استووا واعتدلوا سد الخلل ساووا بين المناكب ولا تتفرقوا فتختلف قلوبكم استووا الله أكبر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 وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 ويبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله